Mm-hmm. mi ti ń bẹ́ ń di ọ̀rọ̀ rẹ rèé. ẹ jọ̀ọ́ ti kíní ìkejì ìkẹta ẹ̀ẹ́dẹ̀ fọwọ́ fọwọ́ kí ló dé bá ní kí ni mo ṣe fún yín. kí ló dé tẹ̀ mú mi lájẹ̀ báyìí. má mi yá yẹ kí dìde náà wọ́n yẹ sí máa dìde náà. bàbá ẹ yà á jà pé kò ti káàkiri. àwọn wo ló ṣe káàkiri. àwọn wo ló ṣe káàkiri. ẹ ẹ kọ́lá bá mi sọ àwọn ọ̀rọ̀. bá mi sọ jáde jáde ọ̀rọ̀. tí ajá bá lo ogójì ọdún láyé jábọ́. ìwọ sí mi ah, ó sọ ni àbújá bọ́. mo sọ ní tí àbí kí ni yàtọ̀ ẹgbẹ́ eh, ọmọ ọ̀dọ̀ àti gateman kí wọ́n jọmọ fọ́ra wọn lẹ́nu àríra wa fún sọ láti ah. fún sọ̀rìn owó náà ìsìnkú. ṣe Just 23 hours. to mi my real. rí mọ́mí àgbàdùn ìwọ́pọ̀ tó bá rí wọn báyìí wàá bá wọn káàánú wọ́n ẹ̀ ṣẹ̀bẹ̀rẹ̀ ní o mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú màmí ni. alone. How? Meth? I don't understand. What do you mean by meth? Cocaine? Kẹ́rin pé wọ́n lẹ́wìn ẹjẹ́ wo lọ eléribú ni ẹ́. Ẹni ibi wo eléribú kọ́kọ́ lọ gẹ orí rẹ̀ tó jòrí yòókù. Kọ́ lọ gẹ. Collins. Collins. Oh, embarrass me sùúrù la Take a cue from that. Are you normal at all? Sori epe rara sa. Is this how dirty you are? Bẹ́sẹ̀ kúrò jọ. Young man, what's your name? Where are you from? What's your qualification and what do you do? I work with the National Union of Road Transport Workers. Iṣẹ́ àgbẹ̀ òun sọ. Ìbọn mi wà tó lè fi fóònù sí, ó lè ṣe ọmọ fi fóònù síbẹ̀. What are you doing, baby? tó bá ti lógo tó dẹ̀ ń àṣemà nìyẹn. I like the color where I live now. Oh yeah, yeah, oh yeah now. Oh yeah, me, tèmi. I like the color where I live now. Oh yeah, me, tèwe, tèwe, oh my shawty. Ọmọ jẹ́ ọmọ lọ́la. you. ijó lẹ́sẹ̀ ẹ̀yin náà lẹ́wòrà yín táyé kan yìí ijó lẹ́sẹ̀ ẹ dápẹ́ dápẹ́ máa yára yín táyé kan yìí ijó lẹ́sẹ̀ ẹ dápẹ́ dápẹ́ máa dára yín o. ẹ jọ̀ọ́ o Èdùmàrè mọ ibẹ̀ yín o òṣàbẹ́jì mọ ibẹ̀ yín o ẹlẹ́dàá yà mọ ibẹ̀. ah wo òótọ́ ló sọ o gbogbo nǹkan tó sọ nípa nàìjíríà pátá bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe rí but inú mi dùn pé mo ti dé nàìjíríà <laughs> then immigration system wa ó need kí wọ́n revisit ẹ̀ <laughs> wàhálà tí wọ́n fi mí ṣe wàhálà tí wọ́n fi mí ṣe <laughs> but anyway gbogbo yẹn láti bọ́ sẹ́yìn mo ti wà nínú káàbọ̀ sí mo sọ wípé kí mo yọ pàdé mi nílé Jíbọ́lá because I can't wait to record the surprise. Oh my Yalenu go. Yeah. I'll just go like surprise. <laughs> Okay, mo ti miss ẹ now. Ah, ọkọ mi nìyẹn o. Olówó orí mi. Ẹni bí ọkọ mi. Olólùfẹ́ mi. Ìgbésí ayé mi. My sweetheart. The love of my life. Whoa alẹ́ ìṣá alẹ́ yìí máa le alẹ́ yìí máa dẹ́ndẹ́ máa sùn ní I can't wait to be in his arms yeah o ti pẹ́ na I've missed him so much òun náà dẹ̀ ti miss me ó ti miss me gan-an inú ẹ̀ máa dùn tó bá rí mi ó dẹ̀ máa yà lẹ́nu yẹtò àwọ̀ <laughs> ah, èmi ti wà ókè ní Nàìjíríà bí mo ṣe wà ìwọ ni mi ò tí mọ̀ but please ẹ àbúrò má mi sinmi jù ọ <laughs> ò ní gbà pé mi lè gbọ́n ẹ ó dà mo ti gbọ́ twinning má mi sinmi jù ọ má mi jù ọ I love you I love you too èmi àti àtúnṣọ̀rọ̀ later. so wait wait wait jọ kí ló ń so now you go eh? you go with this this. okay wait mm. mi ò ní kó máa mm. one condition. what? that you gonna drop this. Drop what? Are you joking? Come here, Wait, wait, stop, Joe Kilo. Stop. 어, 어, 어, You like it, don't you? You like it when I go. Wait, wait, wait, wait, wait, wait, wait, wait. 아, Calm down, calm down, Kishi. You, you, didn't, you didn't tell me you were coming. Jibola! can I? How can I move on? Omo now. You know how much I love Jibola. You know. Jibola. I can't believe this. Ajibola. Ajibola. boy. ẹranko tí kì í jẹran ká sí tó bá jẹ kan tán àtúnjẹ mi sí ẹ má bínú Ajíbọ́lá ṣebí mo ń kí ẹ ń sìn òun wò bí like i don't understand bó ṣe máa ń kíra yẹn nìyẹn wọn máa níwọ wọn Ajíbọ́lá Mr Perfect ẹkùn tí kì í jẹran ká sí tó bá jẹ kan tá a tún jẹ mí sí like mi ṣe ń kí ẹ mo expect pé kí ni ẹ ti ẹ máa dùn like kó máa ṣe bó ṣe máa ń ṣe ń gbà yẹn jábọ́ kó jábọ́ bíi pọ̀pọ̀ ṣé bí wọ́n máa sọ mi pé kò sí bó ṣe fẹ́ jẹ kí ṣì ò lè máa ṣe lórí ẹ̀ báwo ló yẹ no i don't understand. oh god ó lanu ẹ wọ̀tọ̀ pàdé wọ̀tọ̀ wá ń ta wọ̀tọ̀wọ̀tọ̀ sí mi lára pẹ̀lú nǹkan tó wà nílẹ̀ tó ń ṣẹlẹ̀ sí mi. And you know how much I love Kishi. So now you're making mockery of the situation, right? You're mocking me. Nǹkan tó ṣe Sorry, Ajibola. Did you just say love? Love. Ife. <laughs> Mr. Lover Lover. Ajibola you want love. Oh, mọ̀ nǹkan tó ń love. Like, she láàrin èmi you know, amúra wa dáadáa. Yeah. Ṣé láàrin èmi àti ẹ̀, ohun tó yà ti sọ fún mi pé olóòf kì í ṣe àjìbọ́lá no o lè san yẹn fẹ́mi o lè má san yẹn fáwọn ará ta o lè san yẹn fẹ́mi because máa ń sọ fún mi pé ọlọ́run àtijọ́ ló máa ń pẹ́ kó tó mú yàn mo dẹ̀ máa ń tún jẹ́ kó mọ̀ pé tí rọ́bà lọ lógún ọdún ọjọ́ kan ṣoṣo lójú tó máa bá náà ó ti ṣẹlẹ̀ o ò mọ iye ọmọ tá à ń sọ̀rọ̀ yìí ni ká nípa ọmọ iye ni ò ní fi tàfàlà yes. Oh. Ajíbọ́lá ṣé ọmọ nǹkan tó dùn mí jù nínú gbogbo ọ̀rọ̀ yìí ó mọ gbogbo nǹkan tó mọ ilẹ̀ yìí ti promise me yọ aṣọ bàtà àgò pàǹpà yá pàǹpà èmi kò fẹ́ gbùgà anybody gbogbo ẹ̀yìn sinmi àmì ṣe fẹ́ gbà mo ò lè rí yẹn gbà mọ́ ó ti jẹ́ kí n lose everything kí ni nǹkan tó wà lẹ́yìn sìn ó jọ wọ́n affect gbogbo wa ni sórí náà wèrè tó ṣe yìí sí ó ti jẹ́ kí n lù sí ẹ ó fún mi inú ẹ̀ ń bí mi like sórí ó fẹ́ pa mi ó dàbí kí n bí àti bí kí n súnmọ́ ẹ kí n tètè lọ ọ̀rọ̀ ẹ mọ́lẹ̀ tí wọ́n fẹ́ pa mi. inú bí mi àtibọ́lá yìí fọkọ́. ibo ni mo ti ka gbáko rẹ olórí burúkú èèyàn ni ẹ tó táwọn nǹkan tó ń retí yẹn tó bá tẹ̀ lọ́wọ́ kó tiẹ̀ ní tiẹ̀ lọ́wọ́ tó bá wà tiẹ̀ lọ́wọ́ tó bá wọ aago yẹn tó wọ chi yẹn tó wọ bàtà tó fẹ́ wọ yẹn òkú ẹ̀ náà máa fi sìn àwọn olórí burúkú máa ṣàǹfààní. wa Àjíbọ́lá má fi ẹgbẹ́ bá mi. I will sort myself kò ní dà fún ẹ. Àjíbọ́lá ṣé wàá lọ ni ó dé òṣì ẹ àwọn nǹkan tá a máa sọ nìyẹn o ìgbà tó ń parọ́ kiri tó ń pariwo pé o ní format ẹ kò sí tó bá múlẹ̀ fún kò lè bọ́ mbẹ́ tó bá ti dé báyìí ó máa dé ṣé mo sọ fún ẹ gbà yẹn wá ṣẹlẹ̀ tó ń máa ra ọtí mo ní lè mọtí o ò lè waste ọtí mi yá ọtí tó wà lẹ́yìn máa mú mọ́ èyí tó wà níwájú mi máa tún make sure pé mo tún order fún another one pàápàá yẹn ló dùn mí. ẹ ẹ sọ bí one more bottle please yeah thank you ìlérí olúwa kì í ṣí o àṣẹ ìlérí olúwa kì í yẹ̀ o àṣẹ láyé wa ká rí bá ti ṣe àṣẹ lórí ayé wa ká rọ́nà gbégbà o àṣẹ ire gbogbo kó jẹ́ tiwa àṣẹ ire owó kó jẹ́ tiwa àṣẹ ire ọlá kó jẹ́ tiwa àṣẹ lẹ́yìn eléyìí tí a ti ṣe yìí ire gbogbo ire olókun ire ọlọ́sà kó jẹ́ tèmi àti ẹ kìí àti kìí àṣẹ ká bẹ̀rẹ̀ sí máa rí gbogbo nǹkan mèremère tuntun ní ayé wa àṣẹ káyé wa dùn kó ná àṣẹ ká má ṣe ká má ṣàìsàn àṣẹ èrè olókun èrè ọlọ́sà kó bẹ̀rẹ̀ sí wá wa rí àṣẹ ká má rogun ẹjọ́ àṣẹ ká má dáràn àṣẹ kó má dáràn sí wa lọ́rùn àṣẹ ká má kàgbá kó kàgbá kó má kó wa àṣẹ ká má lórí ká má bọ̀ rí àṣẹ àmì accident o àṣẹ gbogbo nǹkan rere ni kó bẹ̀rẹ̀ sí máa ṣẹlẹ̀ sílé ayé wa àṣẹ ó wá kó wọn sìn kúrò náà owó rẹ. wo kì í yẹ kí wọ́n ní gbogbo ilé báyìí eh? i'm just playing along i mean in this age and time àwọn olóṣù gbórúkọ báyìí ṣé o mọ̀ pé tàlejò bá fi lè wọlé bàbá báyìí kan mí lọ máa pè é eh? wọ́n á bẹ̀rẹ̀ sí ní ṣe ìwúre kí ló ń jẹ́ wúre ah, wo hmm, a máa sún ẹlẹ́nu o. ṣé ká wá nítorí ọ̀làjú ká wá gbàgbé ìṣẹ̀ṣe ni. Ah, wo jẹ́njá ẹ Canada ló wà this is Canada òun láti wùwà bí àwọn ará bíbá yìí o kò ṣe pé kó máa ṣe gbogbo nǹkan tó ń ṣe yìí wo ọ̀rọ̀ máa mú ẹ lólógun o wo as for me nǹkan tá a ti ṣe ó ti dà it's okay torí kò dẹ̀ kí n ṣiṣẹ́ ni. kéèyàn máa sùn kéèyàn máa ṣe gbogbo nǹkan báyìí tíṣẹ́ wà lọ́la wo gbogbo nǹkan tó sọ bẹ́ẹ̀ ló ṣe máa rí àṣẹ. Kìsì hmm. ṣe are you telling me now that torí modern day or civilization ká wá gbàgbé ìṣẹ̀ṣe wa. òun la ti ń ṣe láti ilẹ̀ tí gbogbo ayé wa fi ń lọ síwájú ta ṣe ń rí ọtí ba ṣe ń rí bá ti ṣe ta ṣe ń rí ọ̀nà gbégbà kí ni gbogbo nǹkan tó wá ń ṣe báyìí kì í ṣe you have to take this seriously. bọ a ti ṣe ó dẹ̀ ti dà. ẹ o wúre náà. àwo ah, ọ̀gá adé orúkọ mi òun lọ fi iṣẹ́ lọ́la ó ní jọjọjọ wo mo fẹ́ sùn ah, ọmọ orúnkún mi bá jẹ orúnkún mi bá jẹ. fẹ́dáfẹ́dáfẹ́ máa dára yín ẹ jọ̀ọ́ Èdùmàrè mo ibẹ̀ yín o òṣàbẹ́jì mo ibẹ̀ yín o ẹlẹ́dàáyà mo ibẹ̀ yín o ẹ má yọ ọmọ ya. ẹ̀yin ladies ẹ̀yin mi bọ́ọ̀lì náà. Why not up in the car and let me give you a ride. Excuse me we do not need your ride thank you. Sorry I was not talking to you I was talking to her. What do you mean you were not talking to me? No, that thing is salty, Very, very. what do you mean? Kishi, no, no, no, no, no, no, no. Ah, can't you hear him? what do you mean? What, what, what, what am I supposed to talk to you? Like I know you. Kishi. Do I know you? Calm down. Sorry, thank you so much. <laughs> we don't need it. Stop all that uh, nonsense. Oh, uh, thank you. What is this nonsense? Uh, nonsense. Obìnrin pẹ̀lú akọ. Ṣé kí n ṣe àwọn twins tó ń gbé two sentinel yẹn nìyẹn ni? A ní ká fún yín ráìdì tó ń ṣakọ. Gbogbo nǹkan tẹ gbé sẹ́yìn àwa la ṣe máa jẹ́ ń ibi tó lọ́dún ìlàjọ àbá wa bẹ̀. torí pé mo fúnyàn ní audience àbí torí pé mo wà polite pẹ̀lú ẹ̀ dọ̀kúdà mi pé mo ti wá mo ti mo ti ń jí fún nìyẹn wọ́n ronú dáadáa bí ìwọ̀n kan ti máa ṣe sọ̀rọ̀ ẹ̀ ọ̀rẹ́ ti sùn. tẹ́lifíkẹ́ mo wà polite supposed to do that. Adúlẹ̀ ò ṣe mí wo Canada la wà yìí o. Kò sí ọkùnrin tó single. Gbogbo pátápátá náà ti wà fixed. Wọ́n kàn máa parọ́ fún ẹni. Wọ́n fẹ́ tún ẹni. Wọ́n fẹ́ gbaṣọ lára ẹni. Wọ́n máa gba pátá tó ń di ẹyin sí wọn á já ẹ lẹ̀. Kìsì common faith. Tó o bá ṣe báyìí fún ilé, tó o ṣe báyìí fún ilé. Balógun tí ọyàn gbọ́ngàn máa understand kò ṣe máa máa bínú. After all, can't you see the guy looks so good? Oh, really? oh my God, okay, now I understand. Yeah. Ah, MJ. Ah, Marie, any party bad kí ló Shelley now? Oh, party yẹn dẹ̀ wù mí wá o. Ah, ṣùgbọ́n àwọn twins New ìwọ ọ̀fẹ́ on me. Eh, torí ẹ̀ ni mo joke kúkú ní kí mama jókòó sílé mi kí ni màmá twins in bed. Ah, ṣe Oh, okay, twins o miss but ah ó dá tẹ̀ wá cause tẹ bá sing. ń Marie ìgbà yẹn lẹ máa rí ìyẹn tí ìyàwó ẹ̀ ti lé jáde ńlé nígbà yẹn lè máa rí yẹn tí Mm-hmm. àwọn twins ń kọ́. Ah, àwọn twins wà òkè ah, ṣé àwọn twins wọ́n wà òkè mm. wọ́n wà òkè. Ah, kìyè ọmọ dáadáa ni o ọmọ tó sweet in fact ó ṣẹ̀ṣẹ̀ dé Canada but oore tí mo ti rí lára ẹ̀ oh my gosh very lovely girl but mm. kì í ṣe ó ti pẹ́ Canada tipẹ́tipẹ́. Mm àárín nǹkan kan sọ sí. ẹ ò fi kì í ṣí sílẹ̀ bàbá sọ́ọ̀sìn a máa sì règùn. ìrègùn ìrègùn règùn fún ta ni ẹ̀yin náà tẹ jẹ́ ọ̀rẹ́ ẹ̀ náà ló máa ṣe règùn sí. òde o. ọ lè ṣe règùn sí àwa. wọ́n là àwa tá à ń ṣe ọ̀rẹ́ kì í ṣí àwọn bá ṣe ń bá ara wa lò kì í ṣí ṣé kì í ṣí kan náà ṣebí ìwọ náà ló ti sọ tó ń pé nǹkan tó ti jèrè lára kì í òdìbò ṣóògùn. ọ̀rẹ́ ẹ ní jàre. ẹni máa eh, eh, kìsí hmm. kìsí ló pè tó tó pè bẹ́ẹ̀ yẹn kìsí. ẹyin lẹ́mọ̀. kìsí lẹ̀ jàre mọ́ ṣebí ṣe gbogbo ẹ̀fọ́ ẹlẹ́nu short period of time. amọ̀ra yìí. Ah. Hmm. ṣebí kìsí ta ti mọ̀ láti ọdún mélòó kí náà kí ni nǹkan tó. waste time ní sórí iṣẹ́ tó ń ṣe wàhálà ló ṣe ní fún iṣẹ́ yẹn. <laughs> Okay, since you've decided to waste your time, keep wasting your time. Simple instruction, o lè follow it. Just wake me up on time. Ah, my God. Ah. ọ̀rẹ́ ilé ayé ṣe ilé ayé ta wà yìí tó jẹ́ pé bàbá ń ṣọmọ ẹ̀ ìyá aṣọ ọmọ ẹ̀ ẹ̀gbọ́n àtàbúrò wọn jọ ń ṣe ra wọn ìwọ jókòó tẹ̀tẹ̀ rẹ̀ ó jẹ́ kẹ́nìkan wá láti nàìjíríà tó òun kejì ẹ̀ wọ́n á gbé gbálẹ̀ ẹ lórí ó wá ń wò dúró náà ó ṣe bí ìwọ rèé ìwọ tó jẹ́ pé o ti ń ṣe dáadáa tẹ́lẹ̀ ìwọ tó jẹ́ pé tó bá jáde báyìí àwọn máa jí ẹ wò ni ó wá di kí ló dà yìí èmi ò mọ̀ ìgbà odindi ìgbà lọ gbé ní ẹ lórí ò wá mọ̀ ṣe mọ́ o mọ̀ ọ́ ṣe mọ́ o dẹ̀ ń wò. ó yè mí náà lẹ́nu ara ń fún mi tí mi ní parọ́ fún ẹ mm. ọ̀rọ̀ yìí ó ń jọra wọn lóòótọ́ uh-uh. ó ń jọra wọn kó kó balance lọ láti ìgbà tó ti dé tó bá ti ẹ̀wárí tó worst in bẹ́ẹ̀ ó ní iṣẹ́ kan tẹ́mi náà ti ń target mo ti wò wípé fóun tiẹ̀ miss appointment yẹn kí mi tiẹ̀ fix ara mi lọ eh. mo try try ti ṣe òun fún mi ní kankan bẹ́ẹ̀ tó máa lọ bẹ̀ báyìí mo tún make pé mo ṣe fún mi ò jí mo jẹ́ ṣùgbàgbé ṣùgbọ́n tó máa jí ó lè ti débẹ̀ o wo two hours later ló débẹ̀ ó máa débẹ̀ báyìí ó lọ fún the best offer five thousand dollars ó ló máa fún by weekly. kí ló pè. mo fún bẹ́ẹ̀ mo fi mọ̀ pé nǹkan ti ń ṣe. five thousand dollars ah. Ah, mo sọ náà ṣé pẹ̀lú gbogbo nǹkan tó ṣàlàyé fún mi sìn ó tún débẹ̀ wọ́n tún gbéṣẹ́ fún ìwọ kẹ̀dẹ̀rẹ́ ó lọ sí kan tẹ́lẹ̀ wọ̀ fún ẹ ah sori ó ti wá dójú ẹ̀ ń sìn. sori tó bá wù ẹ́ kó tún orí ara ẹ̀ wò hmm. wọ́ yéyéyéyéyéyé ká ní pè mí ni ah, máa ti lé ọmọ yẹn dànù kúrò nílé mi máa ti lé dànù kí ni five thousand ìwọ́n dẹ̀ jókòó sí orí five hundred tó kéré jù bá wíkìlì orí o dẹ̀ jókòó báyìí ló fọmọ yìí lẹ̀ sílé ah ok jókòó síbẹ̀ kó filẹ̀ o kí kókó bá tiẹ̀ jẹ́ pátápátá èmi o ìmọ̀ràn mi tí mo fẹ́ fún ẹ rèé lè kúrò lé. mm Hmm. Yes, I did. Baby, thank you so much. I'm, thank you. I'm very happy you had fun. <laughs> yes, I did. Just for you, my darling. Thank you. So, tó back to di My mm-hmm. màá gbé lọ No, má stress are. Don't worry. My war boss. Kí légùn mi ń ṣe tí ò farọ́ jù. worry. Jẹ́ kí worry. I don't want to stress you, baby. Ó ti try for me now. <laughs> oh yeah. Yeah. Okay then, take care of yourself, okay? I'm gonna see you next week. Mm -hmm. All right, I didn't think it was seven. Try that. Jọ̀nà, ìwọ ṣe máa ń ṣe bẹ́ẹ̀ tí dèdèrè ń jẹ ìtì mò ń ṣe bí alétí lápá ọmọ tó máa ń bá sọ̀rọ̀ tí kò kì í gbọ́rọ̀ i mean kí ló fẹ́ fi ìgbésí ayé ẹ̀ ṣe pẹ̀lú shit tó ń ṣe kiri ṣé o ṣe ọ̀pọ̀ wà ọ̀rọ̀ àìsà pẹ̀lú ìranù òṣì orí burúkú tó ń bá káàkiri. jọ ṣé mi ló ń bá wí. ara ah, ìrọ ìwọ kọ́ owó eré tẹjọ wọlé ni mò ń bá wí orí yẹn mi ìròpó mi ìròpó ó pé ìwọ kọ́ ni mò ń bá wí ṣé òṣì orí burúkú tó fẹ́ máa ṣe lélẹ̀ ṣé mi ò sọ fún ẹ wípé kí mi ò fẹ́ rí ẹ pẹ̀lú kọ́lá oníranù yẹn this same kọ́lá lẹjọ́ ń gbéra yí káàkiri tẹjọ́ ń pè ti táwọn ní red and black àbí ó wá ẹ̀ṣẹ̀ wà rọ́bọ̀ ó wá ti wá tẹ̀lé tọ́lá lọ kọ́lá àbí kílọ̀ korúkọ lọ láti àná ó ṣẹ̀ wà bọ̀ ń sìn àbí ṣó make sense. will you show? kí ló ṣe ẹ lọ ṣé orí òun máa ní ṣé ìwọ nìkan ni ìwọ nìkan lánàá ìwọ nìkan lè ní bí ẹkọ àpamọ́jẹ what is wrong with you i'm an adult remember that oh, okay. i'm an adult and i'm old enough to take my decision what is your problem kí ló ṣe ẹ gangan náà. <laughs> oh good good i get you i get you sórí mo ti rí wípé oníranù ni ẹ má gbàgbé wípé mo délùú ìṣíwájú ẹ ten years tí mo ti délùú rẹ àtìpá tí mo dẹ̀ ti délùú mo mọ wọn ara mi mi ò ń ṣòṣì kiri bí ẹran aṣẹ́wó bí wọ́n ṣe ń ṣe yẹn ìwọ tó yẹ pé boyfriend ẹ wà nàìjíríà ó ń dúró díẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí ní rìn kí o bẹ̀rẹ̀ sí ní ṣoríṣiríṣi ṣekúṣe káàkiri kò ń ṣe inú ilé yìí it is either you stay in this house àbí kò tẹ̀lé kọ́lá lọ kò ń ṣe inú ilé yìí ló sì máa bá ṣe ra nìyẹn you can leave my house. ṣé torí pé mo choose ẹni tí mo fẹ́ fẹ́ ló ṣe ń bá mi sọ̀rọ̀ báyìí uh-huh. kémi tún kúrò ní orí ẹ̀ tó ọmọ ìyá ti kan báyìí àná uh. kémi fi ilé sílẹ̀. filé mi sílẹ̀ tó bá sọ̀rọ̀ fún mi wọ́n tẹ̀lé yes wọ́n sọ̀rọ̀ fún mi tẹ̀lé kọ́lá filé mi sílẹ̀. ṣé wàá rí èèyàn ọmọ ẹ̀dá dámọ̀ tó o bá ká ẹ ní ẹ ọlọ́run àti ẹ̀rọ ọ̀gẹ̀ nonsense. your problem your problem. Uh, uh. I don't care. Go wherever you like. I don't care. Just go. Nonsense. wọ́n ṣòṣì káàkiri ẹ́ èmi tí mo ti wá ń lu for the past ten years ṣóni mi kí n máa ṣẹ̀ra nù ọkọ mi wà ní nàìjíríà mi ò jẹ ojú ẹ̀ mi ò wọ́ bí ọkùnrin mi. well tó tuntun bá mú ẹ tí yà á jẹ́ ń ta fún ẹ ló máa padà wá sínú ilé nonsense má dẹ̀ make sure wípé mo tilẹ̀kùn mi ṣé mi ló ń bá ṣagídí <laughs> ó lówó lọ́wọ́ olówó láì díà ta ló láì díà tálákà. ẹ máa bá ń kejì rẹ bẹ̀rí ọba ọmọ ni ẹdún jọ mi ò yí làkè ó. níbo ló wà ó lè bìlí nǹkan tó ṣẹlẹ̀ mọ́ ìwọ ló sọ̀rọ̀ ẹ lẹ́nu o nítorí ẹnu ẹ náà ló fi lè jáde nínú ilé ọmọdé ti move on pẹ̀lú láìfẹ́. move on bíi báwo ah, ṣé kí méjì lọ pera wọn ó dẹ̀ lọ láti ojú òkè ojú rẹ̀ lọ ó lè ló move on. ọ̀rọ̀ tiẹ̀ kò kí ń jọ mí lójú ò kí ń sọ̀rọ̀ ti ibi tí ọ̀rọ̀ wà. Ah. Hmm. mo mọ̀ pé mi ni mo jẹun ṣé kí ni mo ṣe ń wá káàkiri but èèyàn tí mò ń pè tí kò gbé aago báwo ni mo tiẹ̀ ṣe máa bá sọ̀rọ̀ kí n apologize aago tiẹ̀ nìkan ló ń gbé báwo ṣe máa apologize. not that you know you've done her wrong wá kọ́ apologize náà ni you know don't worry she will come back home. <laughs> ẹ pẹ̀lẹ́ àǹtí ìdòwú <laughs> so ìwọ ni kìí tán máa ń pè ń sìn ìwọ aago ẹnìkan ni kìí yẹ máa ń gbé ìwọ dẹ̀ ló máa ń gbọ́rọ̀ sẹ́nu ń sìn ah, ó wá ga o ìgbà tó ti wá jẹ́ pé ìwọ nìkan ló máa ń gbọ́rọ̀ sẹ́nu ẹ̀ ok nísìnyí o bóyá ó yẹ ká kúkú máa pè é ní kìí tán sọ̀rọ̀ tó wá ń da. Ah, ah. mi lé kẹ́bà mi lé. a ah, ah. ní sùúrù ní sùúrù ṣebí torí ẹ̀ la ṣe. kì í ṣí kì í yẹ ẹ jọ ẹ jẹ́ ká parí gbogbo ìjà tẹ́ ti ń jà látọjọjọ ẹ jọ I know it's not easy but a lot of, we've, we've said things uh, we've heard each other's feelings but we have to do what we have to forgive each other and move on. Please, please, I beg of you. I'm only here to be a peacemaker because it's the Bible that I follow that says, Blessed are the peacemakers, for they will inherit the kingdom of God. Unlike some people, àwọn àti àwọn alábòsí. Bẹ́ẹ̀kọ́ ọjọ́ ta ló ń bá wí èmi èmi alábòsí. Kàkà kí n ṣàbòsí ilé ayé mi Ọlọ́run tẹ̀mí jẹ́ oníkálukú wa lọ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ̀ ni. Hey imagine èmi alábòsí. ẹ ẹ ẹ Mují Mují Tọ́lání ṣé èyí méjì máa bára yín jà ni ìjà lẹ sọ pé wá bèmi àti ìkejì mi parí ṣùgbọ́n yẹ ká tún máa wá mú ìjà ẹ̀yin méjèèjì ni. èmi abáyé ìjà eléyìí èmi tí n bá máa bá irú eléyìí jà máa fọ ní kẹ́lẹ́kẹ́lẹ́ ni máa gbogbo egungun ẹ̀ ni máa wó dànù eléyìí tó dàbí omi ẹran nú kí ló fẹ́ ṣe é ṣe kankan. kí ni mo gbọ́ yẹn eh. èmi ò lè ṣe kankan eh. wò tí bá bù ẹ́ tí n bá bù stop it. Uh -uh. Ha. anyways eh, ṣé kí ni ẹ jọ ẹ jẹ́ ká parí ìjà ẹ jọ you guys hug. and let's make peace. Please, let's hug each other. That's why we are here. Please. I'm sorry. I'm sorry. Wow. Really love Mario. Uncle Kola. Ìjọ táyé kan yìí ìjó lẹ́sẹ̀ ẹ dápẹ́ ẹ dápẹ́ ẹ máa yára yín táyé kan yìí ìjó lẹ́sẹ̀ ẹ ẹ máa dára yín ẹ jọ o Èdùmàrè. I want to sister about the twin project. No, but I will. Twin project? What does that mean? I mean, <laughs> what are you talking about? I don't understand. Babe, <laughs> yes, I bought land in Nigeria for both of us. Really? Yes. Ha! See my, my babe. <laughs> Twin buildings. Twin, yeah. Lẹ́gbẹ̀ẹ́ ara wọn. Mm-hmm. O kọ́ ile fún mi. Yes, babe. Kì í yẹ. Torí pé ilé ilé náà sì <sighs> <laughs> I know. <laughs>

kì í ṣí o. àṣẹ. ìlérí olúwa kì í yẹ̀ o. àṣẹ. ire gbogbo kó wá wárí o. àṣẹ. ire gbogbo kó wá wárí o. àṣẹ. ire olókun kó wá wárí o. àṣẹ. ire ọlọ́ṣà kó wá wárí o. àṣẹ. káyé wa àṣẹ. ilé ayé wa kárẹ́ bá ti ṣe. àṣẹ. ayé wa karọ́nà gbégbá o. àṣẹ. lẹ́yìn ìwúre tá a ṣe yìí ká bẹ̀rẹ̀ sí mọ ipa ẹ̀ títí dáadáa ní ayé wa. àṣẹ. káyé wa kó rojú. àṣẹ. káyé wa kó rí àlàáfíà. àṣẹ. ká rí bá ti ṣe. àṣẹ. ká bẹ̀rẹ̀ sí rí ọ̀nà gbígbà. àṣẹ. kí rí ọlọ́kun kó wá wa rí. àṣẹ. kí rí ọlọ́ṣà kó wá wa rí. àṣẹ. àìkúbálẹ̀ ọ̀rọ̀ kó wá fi lé wa ṣe bùgbé. àṣẹ. ká má dùbúlẹ̀ àìsàn. àṣẹ. kójú má tì wá. àṣẹ. kọ́wọn èèyàn máa ṣàánú wa. àṣẹ. lọ́tún lọ́sì. ká rówó ná. ká ráṣọ lò. ká rígbà lò. àṣẹ àṣẹ àṣẹ àṣẹ. kìsì owó àpò náà kò wá wúre nísìn. elédùà hmm. elédùmarè orí mi ẹlẹ́dàá mi ẹ gba ògo mi fún mi gbogbo àwọn ológo tí wọ́n ń rí ògo síwájú ológo tí wọ́n wá sọ wípé ògo ológo làwọn fẹ́ máa lò yìí tí wọ́n lò nínú ògo mi ti tó Elédùmarè orí mi ẹlẹ́dàá mi bá mi gba ògo mi ẹ bá mi gba ògo mi padà lọ́wọ́ àwọn. kí ló ń sọ lẹ́nu kátàkátà báyìí ta ló ń lo arísìkí ẹni kókó lo arísìkí ẹ̀. wúre kí òun ní kí n wúre. ẹ ṣe ní wọn máa bó ṣe ń sọ̀rọ̀ ó àdúrà ló ṣe yẹn ni ṣàdúrà fún ẹlẹ́dàá rẹ̀ bó ṣe máa dá fún ẹ wo èmi ti fẹ́ lọ sùn òótọ́ mà ni o ó ṣe jẹ́ wípé Kíyè nìkan ló ń kọ́lé mọ́lé ló ń ralẹ̀ mọ́lẹ̀ ọjọ́ wo ni Kíyè délùú yìí èmi tí mo ti délùú yìí for past ten years mi ò ronú pé mo fẹ́ kọ́ ilé sí Nàìjíríà mi tí ẹ̀ ronú pé mo fẹ́ ralẹ̀ ó wá di pé òun kọ́lé mọ́lé òun ṣoríire ó wá fẹ́ kí n máa ṣe ẹrú ẹ ah láyé mi ò lè ṣerú ẹ o mo máa gbogbo mi padà lọ́wọ́ ẹ mi ò lè ṣerú ẹ láyé láyé. lọ sí nàìjíríà kó má sùn fún kejì ẹ̀ ah ìbejì ọ̀rọ̀ làwọn eléyìí o kò yé mi rárá. mo jí. What are you talking about? Hey. No, no, no, sọ fún mi, kí ló ń sọ? Kìsì ń lọ Nàìjíríà lẹ́yìn. <laughs> You don't say, kí ló bí Kìsì tó wà lókè? Ah, ah. Kìsì àwa travel kò wá ní sọ fún mi. Listen to yourself now. A tó yé e. Kìṣí kí ni gbogbo nǹkan tí mo gbọ́ yẹn àdèjọ́ ń sùn àjọ ń gbénu ilé náà so òun lọ sí Nàìjíríà ò dín mẹ́fìt láti sọ fún mi. Um, I'm so sorry mo gbàgbé ni ṣó lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ọkàn ọkọ mi ó bẹ̀rẹ̀ sí ní fà mí ṣùgbọ́n I'm actually missing him so badly nǹkan tí èrò wípé tí mo fi wà ń bíbá yìí tí mo kàn mí sẹ́yìn jẹ́ kíkú lọ bá a then kí ni fi one or two things but me, the pẹ́ it's just a couple of weeks my ti But bọ́n mo fi òpó yẹ kó sọ fún mi ah ah ọmọ ìyá kan náà so I àtà ní láti gbọ́ before kó tó sọ fún mi. Ah. mo sọ mo ní pé mo gbàgbé ni ah, ah, mo gbàgbé gan ó ṣàgbà mo gan bó ṣe okay. Anyway, mo fọlọ́run ṣọ ẹ. Ọlọ́run á bá mi ṣọ ẹ lọ láyọ̀ I wish you joy and mercy, my darling sister. Anyway, mo ní fẹ́ kó miss flight ẹ. Jẹ́ kí n gbé ẹ dé airport. There seems to be no much improvement. They have to try new methods. What you are buying from me here is a bridge wow. nine what's going on here. No, wọn bá sọra náà léde ló ń jí káre ni níjọ́ tọ́gà bá kú báyìí àwọn tó lọkọ̀ wọ́n kàn wá gbọ́kọ̀ lórí ìlú bẹ́ẹ̀ lọ. kí ló dé tó jẹ́ pé lọ́jọ́ ayé tiẹ̀ ọ̀ lọ́rọ̀ gidi lè ta. tí ìlú bá ti wà tó bá ti jó lówó báyìí hmm. tó lówó rẹ̀ pẹ̀tẹ́ ní báńkì tí ò sí next of kin báńkì pẹ̀sẹ̀. Ah! Your father is just fighting for your progress in future. ẹ ò kò sí wàhálà sẹ́rí àdírẹ́sì tẹ́ ẹ̀ ń lọ ẹ ti ṣìnà. pẹ̀lú gbogbo nǹkan tẹ́ ní òyìnbó ìfi ojú yín rí tí wọ́n kó gbogbo property yín táwọn ilé ẹjọ́ tí wọ́n kó fún un. àwọn ọmọ tó bí fún yín gan nísìn níjọ́ wo lẹ ti fojú rí wọn gbẹ̀yìn. think. It is easy standing up to my father because of love. Yeah. wàá kò tọ́dọ̀ ìnáfẹ́ ṣe é kẹ̀mọ́ ní musa ṣe mọ́ o. wọn kì í fìyàn rúbọ nù yìí o wọn dẹ̀ kì í fìyàn ṣe oògùn owó. Say something! Subhanallah! Hey, again, I will put you into trouble for life. La ilaha illallah. torí ogun ló máa ṣèyàn ipò kì í ṣèyàn jà. Ah! my husband what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 something is not right. Except uh, the pastor is right. Kí ẹ̀mí mímọ́ Everybody please let us pray. Hey, eh, madam stop prayer. Stop prayer. This is not time to pray your life. Ìlérí Olúwa kì ṣí o. Ìlérí Olúwa kì í o ire gbogbo kó wá mi rí ọ̀rọ̀ gbogbo kó wá mi rí àlàáfíà kó wá mi rí ẹ̀mí gígùn kó wá mi rí ire gbogbo kó jẹ́ tèmi o mo ti ṣe bó ṣe ni kì í ṣe o ó dẹ̀ gbọ́dọ̀ rí bó ṣe yẹ kó rí èmi nìkan ní kí gbogbo oore yìí kó máa ṣiṣẹ́ fún mi gbogbo ọlà kó máa ṣiṣẹ́ fún mi gbogbo oríire ìfọkànbalẹ̀ arísìkí ayọ̀ ìdùnnú tó ń ti bí jáde láti wákàtí ìlọ ó máa jẹ́ tèmi nìkan. ṣọ́ọ̀bù sùn owó rẹpẹtẹ owó ńlá àrísìkì tó jiná gbogbo nǹkan mèremèremère láyé kó jẹ́ tèmi nìkan gbogbo àǹfààní tí ó wà ní ara ẹ̀ kó máa jẹ́ tèmi nìkan gbogbo oríire tí ó ń wá láti bí yìí kó máa jẹ́ tèmi nìkan láti àsìkò yìí lọ mi ò bá èèyàn kankan pín kankan bẹ́ẹ̀ ni kò rí. of dream. Kushele Siniri, something is wrong. Something is wrong. Something is wrong. We must find a solution. Please, please, please. Mojo, Mojo, please, I need help. I need help. Can you help me, please? Yes, I can. Prayer is all you need. No. Prayer power. I'd rather think ti ń gbà látọjọ́ yìí should work ni could walk. it's just a waste of time please let's let, let's step it up let's do something better something something more, I mean more. Àdúrà ló pa Kristẹni. Prayer solves everything. Babe, don't do this. Àdúrà náà ló lè ṣe. Please, I need help. Please help me. Help me. Yes, I will. Ah, ọmọ kan tó bá dọ̀la. can't take this anymore. Please, God, help me. Oh my God. Oh, oh, oh, oh, my mommy. Eh, eh, wá, Ajíbọ́lá, èyí ló ṣe yẹn náà. O ti ń sọ bàbá Adébábúrà mọ́ mi lọ́wọ́. Ọ̀rọ̀ yìí ò lọ fa, o ti ń fagùn. Nàìjà ló wà yìí ò sí lókè lọ́hùn. Nàìjà bí wọ́n máa ń gbà nǹkan lágbàsódì ni. Sanitizer tó ń sọ yẹn ó ti di gold. Ọmọ mi ò believe o mo kàn wọnú mall mo ní òkè mo fẹ́ ra sanitizer wọ́n ṣe lọ pé one unreasonable price fún mi nìyẹn èmi dẹ̀ wò pé ah kí ló ń ṣe yín mo dẹ̀ gbọ́ náà bomi lọ tí máa dé supermarket báyìí price tán pé ó triple tí mo gbọ́ ní mall pé mo pé yes this thing no be ṣeréṣeré is na for real. ẹ jẹ́ wo bí sori àṣẹ ló ra sanitizer o sori wà wá kò sí nǹkan tó máa ṣe wá kí ló ń pè ní corona corona ò lè mú àwa yìí. kí ló sọ. So? tí mo ṣe ń gbẹnu síwájú ẹ̀ gan owó ẹnu ẹ̀ ń mú débi àwọn ah, ọlọ́ ẹ̀yú àgbàkú yìí nítorí olóhùn má kó bẹ́ mi. ẹ kí ni sinmi wẹ̀. àti bọ́lá ká náà. àdúgbò tó ká máa ṣọ̀rẹ́ gbà kí ni lọ́wọ́ mi o. kí ló sì yẹ bọ̀ bọ́ ya jẹ́sọ̀. àfẹ́sọ́ kí ló dé náà mi ò láìpẹ́ má sún mọ́ mi náà kí ló ṣe é. àti ń tẹ́ kìkì ìpàsọ́. lọ́lọ́lọ́ má sún mọ́ Ah, Ewu eh, bí sọ bí kíìpù ẹ̀wọ̀ fílẹ̀ dẹ̀ irọ́ ìwọ ni kò gbà ìwọ ah. eh, eh, So sórí kí pè ní ni pè ní kòrónà òní da fún yàrá yà kòrónà ó mọ̀dọ̀ àwọn lọ wò mí o ṣáwà pẹ̀lú mi. pẹ̀lú mi. máa wò ma, máa ma máa wò mí sẹ́ẹ̀ lòun lélẹ̀ máa kò yọ kò tí tán kò ṣáà máa wòran sẹ́ẹ̀ ṣọlẹ́lẹ̀ mo fi gáìdì mi ṣó ti yẹ ilé ló ṣiṣẹ́ fún ta máa wò mí òòlù gbolo wàá gbà yẹn sórí ìtò ṣe yẹn tẹ́mi àti ẹ̀ ṣe yẹn òun ló ń pa tinú kí náà pè ní kòrónà jíì ló ń wò yìí ti fi sára dìmí anybody kiss anybody kò dẹ̀ shake anybody kí ló ń kí là ń sọ kí là ń fa. ṣó fẹ́ gbọ́ rẹ̀ torí mo ń yí ẹ síbẹ̀ ń sì ń yí mi sí poro tó wà kó fẹ́ kí mi àti ẹ ṣì máa jẹ́ ọ̀rẹ́ wa lọ wà á tẹ̀lé ìlànà tí ìjọba fi sílẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ kọ́ rẹ̀ tán láàrin wa. ẹ jóná Ajíbọ́lá èmi àti ẹ ti jọ wà ti pẹ́ o nǹkan tó máa yà wá Ọlọ́run níjẹ́ ká rí àtijọ́ wa ìdán ti kò kí ṣe ni kò kí ṣàánà tó bá yẹ pé kòrónà ló fẹ́ yà èmi àti ẹ má bínú jọ ń tọrọ lọ kí ni ìlànà tí ìjọba ní kò tẹ̀lé tó fẹ́ kẹ́mi náà tẹ̀lé. simple máa fọwọ́ ẹ̀ lóòrèkóòrè tó bá mọ̀ pé o ti jáde o tọwọ́ bá nǹkan tí ẹ̀kú tọwọ́ bọ̀ torí pé ìbọn máa ń tọwọ́ bá àwọn nǹkan gidi kan báyìí tọwọ́ sí bíútì ẹ̀kú tọwọ́ bọ̀ fọwọ́ ẹ̀ kó tó fọwọ́ sójú àbòfin símú àbòfin sẹ́nu àbòfin sí ẹ̀nì ìgò tó wà lára ẹ̀ fọwọ́ ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé tó bá lọ síbi ti staircase wà tó ní railings tó bá mọ̀ pé dandan ni pé kó fọwọ́ kan orí kíní railings wọn yẹn kó tó bọ́ sísàlẹ̀ ẹ́ make sure pé o fọwọ́ ẹ after that tó o bá wá rí omi tó lè fi fọwọ́ ẹ lo sanitizer ẹ̀kẹta bẹ̀ ni wípé sori pé distance wà láàrin èmi àti ẹ sori bó ṣe wà ló ṣe máa wà for a very long time má súnmọ́ mi rárá sọ pé tí wọ́n bá ń sọ̀rọ̀ ẹnu ẹ máa ń wẹ̀rù ẹrù yẹn dẹ̀ rèé ó lè ní corona nu so ó bẹ́tà kó sún mẹ́yìn bẹ́yẹn so that o ò ní kó kíní ìran mi do you understand so bó ṣe máa wà nìyẹn then nǹkan tó tún wà ń bẹ̀ ni wípé ṣàwà careful gbogbo àwọn ghetto tó máa ń lọ yẹn tó máa ń wọnú àwọn lúngúlùngù lúngúlùngù kiri wà careful sìn kò sáyè yẹn mọ́. dọ́nà eh, nǹkan tó ń tọ́ra ti sọ ń sìn ni pé kí n má dá wà kí n má bẹ́ẹ̀ níbọ̀dì sọ̀rọ̀ mọ́ táwọn èèyàn bá ń kí mi kí n káwọ́ sẹ́yìn ká má lè ṣe kàrà wa kí lè tó ń ṣe báyìí sọ̀rọ̀ náà ọlọ́run ò ní wa lára wá àtàṣe máa nira wa lára ìṣòrí gbogbo nǹkan tó ń sọ yẹn wọ́n kàn ń wo kò sọ̀rọ̀ lórí ẹ̀jà re covid ò lè múrú àwa iṣẹ́ ẹ̀ gbàgbé ọ̀rọ̀ covid gbàgbé ọ̀rọ̀ corona kí ló ń pè ní corona. ó jàre wọn kàn fi yẹn wọn fi ń divert attention wa ni sórí nǹkan tó ń ṣe èmi gangan bẹ like nǹkan tó ń bá fún èmi nǹkan tó ń jẹ́ kí n máa wà worried gangan òun lọ́rọ̀ lockdown tí mò ń gbọ́ yìí ah, ọmọ ọba ibi ò ń ṣe ọmọ ìyá anybody tó bá ti gbogbo amọ́lékí la fẹ́ máa jẹ tí wọ́n bá ní nǹkan tí wọ́n fẹ́ jẹ tèmi ní nǹkan tèmi fẹ́ jẹ àwọn kan wà tó pé tó bá ti jáde sórí títì wọn ò tí ì ní nǹkan tó máa jẹ in fact in fact ọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ yẹn ọ̀rọ̀ ọlọ́gbọ́n ni because àwa lè ní ìsìn tá a máa jẹ nígbà tí lockdown bá dé báwọn tí wọn ti ní nǹkan yóò ọ̀rẹ́ mi kan báyìí ṣe yìí àti gbogbo wọn wọn ti ń pè mí pé ẹ̀gbọ́n wọn ní lockdown máa wà ó kíníkan kíníkan ẹ a máa bílì yín o tó àwọn kan máa bílì yín kankan ní ṣù báyìí bá ṣe máa ṣe. nǹkan tí mò ń sọ fún ẹ náà nìyẹn sórí olówó kan láàrin òtòṣì mẹ́fà òtòṣì everybody wọ́n máa pè é kó síbò ṣe ní pè é èṣù tí èṣù wá rí èèyàn tí wọ́n lọ bẹ́ẹ̀ ṣé kò kì í ṣe pé lockdown yìí ó máa padà affect ìyàwó ẹ̀yẹn Kíṣì òun náà ní lè jáde. wo èmi gan àánú ẹ̀ ṣe mi gan because um, she's been behaving so strange lately ọ̀rọ̀ ẹ̀gbọ́n yé mi mọ́ bíi pé kó kàn rí mi kó lòun rí mi dáadáa gbogbo kó náà kàn fún wáyé ọjà rẹ. má bínú Ajíbọ́lá did he just say behaving strange strange like oh understand but won't behave strange kò yé mi. kí ni ìyẹn ní í ṣe pẹ̀lú nǹkan tá à ń sọ. Ah, ah, wà kó má jẹ́ pé nǹkan tí kó má lọ jẹ́ nǹkan tí mo lérò jùmọ̀ kẹ́mi àti àjọ abọ́ra wa lọ́wọ́ ah, mo bọ́ lọ́wọ́ àtúndì ìmúra àtàgídà nọ́mà nọ́mà gbogbo tó ní kí má ṣe pé ó léwu ni mo ti ṣe pẹ̀lú ẹ̀. ìkà mélòó èmi rí méjì lélẹ́yìí. you are sick orí ẹ̀ wò pé máa mọ ọtí ẹ̀ lọ. kò ṣe kẹ́mi fọ́ náà mo kàn ń wò pé ó mọ̀ mo ní láti wà very very careful bóyá kò pé. ọ̀gbẹ́ni máa mọ tí ẹ lọ jàre kó kó lórí ọwọ́ yẹn. ìmọ̀ orí ní ìfọ́ náà kókó lè sínú àwàyè. ìwọ ò fọ́ mọ́. kì í ṣe ó ṣòro èpè ló wà nílẹ̀ báyìí. Eh, just calm down ní sùúrù má dẹ́rù bà mí àánú Kìṣí. ọ̀rọ̀ kí n tóbi títí títí kí ká má ká ká fọ̀bẹ bò alákìdẹ̀ tí kò kí n le títí títí kí a má lè rọ yes àdúrà ni solution. kíyè ṣó ti gbọ́ mi fọkànbalẹ̀. kíyè jẹ́ ń bá mi sọ̀rọ̀ jẹ́ ń bá sọ̀rọ̀. okay just calm down okay Mojí fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ hold on. Ah, ọ̀rẹ́ mi. Ah ọ̀rẹ́ mi wo wo wo má bẹ̀rù má bẹ̀rù má fòyà kò sí nǹkan kan tó le jù fọlọ́run láti ṣe. ṣó ń gbọ́ mi ah, ìwọ gan-an ṣó mọ̀ pé ọmọ ológo ni ẹ̀ mi torí ẹ̀ ló fẹ́ fi bí ibi àlá yìí wọ́n fẹ́ gba ibi àlá mú ẹ̀ ọ̀rẹ́ mi má fòyà. ṣòrí tó máa ṣẹlẹ̀ tí bá délé lálẹ́ èmi á pè é tí mi ò lè ṣe ti gbogbo rádaràda yìí máa fi wá sópin ṣùgbọ́n ṣàlẹ̀ sùn máa pẹ́ lẹ́ta. jẹ́ ń gbé àgbo fún mi màá bá ẹ sọ̀rọ̀ lẹ́ta. ọ̀rẹ́ alábòsí o tún ti bẹ̀rẹ̀ kí ló ń sọ kí ló ń sọ ń bẹ̀ yẹn tó lè sọ láàrin àárín àwa gbogbo wa bíbà ẹ o fẹ́ lọ sọ ń lé kí ni tó tó tó tó tó tó tó báwo ṣe báwo ni báwo la ṣe jọ rẹ̀ báyìí i don't even understand. wọ́n wọ́n wọ́n wọ́n tètè tètè tètè your friend mi ta ló tẹ̀fẹ́ fi inú wọ ṣọ̀rẹ́. ẹ tún ti bẹ̀rẹ̀. kúrò ajá ẹni kò wá bùsọ. ẹ kò ní bó ti máa gbé wá ni máa ṣe gbé padà fún ni o. ajá wo èmi lajá èmi àwọn ará ilé ẹ̀ ní ajá kí ló ṣe é o ní problem o alábòsí ẹ ti pọ̀ jù. èmi bàbá ń bá ẹ ṣe wọ́n ní èmi á nà ẹ̀. bá a fẹ́ náà mi. èmi á kọ́ ọ̀rẹ́ náà mi. màá nà ẹ̀ ọ́ nà mi. àwọn ọmọ mi tó sí èrè ẹ ṣe sí wa. àtàní. ìlérí olúwa kì í ṣí o ìlérí olúwa kì í yẹ̀ o ire gbogbo kó wá mi rí o àlàáfíà kó wá mi rí o ẹ̀mí gígùn kó wá mi rí o ire gbogbo kó wá mi rí o àṣẹ. gbogbo ìkọlọ mi pátápátá padà sọ́dọ̀ mi kí ire jẹ́ tèmi àlàáfíà ìfọkànbalẹ̀ kí n máa rí ná kí n máa rí lò ire olókun ire ọlọ́sà kí olókun gbére tèmi wá kí ọlọ́sà gbére tọ̀mí wá kí gbogbo nǹkan tí n bá dáwọ́lé kó máa yọrí sí rere gbogbo ẹni tó bá sọ wípé okùn ti máa rìn sí kí gbogbo wọn pátá kí jóná lóye kí gbogbo nǹkan tó ti wá sọnù lọ́wọ́ mi tó ti bọ́ sọ́wọ́ ìkejì mi kó padà sọ́wọ́ mi gbogbo àkólọ́ mi gbogbo nǹkan tó ti ṣe fún mi kí ó padà sọ́dọ̀ mi àṣẹ àṣẹ àṣẹ. ha ogun tó lelele jọjọ orí mi lọ ìṣòro tó ga ga ga tó ràgbà yí mi ká jésù olùgbàlà bá mi gbẹ́sẹ̀ lé ogun jehova gbàdúrà fọmọ rẹ alágbára gbàdúrà fọmọ rẹ ní kẹ́yìn ohun gbogbo ká lè dúpẹ́ ogun àlágàlà olúwa wo fi bú. gbogbo ọwọ́ burúkú tó ń da arábìnrin yìí láàmú olú àwọn gbẹ́sẹ̀ lé. àmín jésù àmín. ó ń bẹ́ẹ̀ lẹ́yìn bínú ìránṣẹ́ rẹ̀ ń gbọ́ ó ń bẹ lẹ́yìn mi kò padà jehova ń bẹ lẹ́yìn mi ò ọba ọlọ́lá alágbára gbàdúrà fọmọ rẹ. àmì jésù. ogun kéékèèké tó ń da ayé ẹ̀ láàmú olúwa ṣe fún. àmì jésù. nígbà yẹn ohun gbogbo ká lè dúpẹ́ jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù ẹ jókòó. ẹ̀chíkù. Ah! àwọn ayé ni wọ́n ń gbìyànjú láti fi oríṣiríṣi ogun àlákàlà láti fi da arábìnrin yìí láàmú wọ́n dúró sínú òkùnkùn wọ́n ń ta ọfà burúkú sínú ilé ayé ẹ̀. olùwàṣẹ ẹ pastor exactly ó tọ́ ni ẹ wo my life is miserable right now àlákàlà ni kí tiẹ̀ má lè díjú díẹ̀ báyìí pé mo fẹ́ sùn nightmare burúkú ara mi máa gbóná orí mi máa fọ́ mi ara mi máa gbọ́n is that bad exactly that's my problem alákàláì ni alákàláì ni please i need help ẹjọ i need help. olúwa ṣetán láti ṣẹ́gun níbi tí ẹ dé ìtẹ́ bá ti lè ṣe àwọn nǹkan tí ó wà nílẹ̀ fún yín láti ṣe. àwọn àwọn nǹkan mú mi sọ. ẹ máa ní láti wá giant cross mẹ́ta tó tóbi dáadáa torí wípé àgbélébù yìí àgbọ́dọ̀ gbé kúrò nínú ilé ayé yìí lẹ́yìn ìgbà náà ẹ mọ orí òkè àgélú tàbí òkè míì tó ràbàǹdẹ̀ ní káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ìlú yìí ẹ bá lọ wá aago tí wọ́n ti ń lù ń bẹ̀ fún bíi ọdún mẹ́ẹ̀ẹ́dógún nínú ìjọ tó tóbi ni ó kì í ṣe àwọn ìjọ kéékèèké ẹ máa wá yẹn lẹ́yìn ìgbà náà ẹ máa lọ sí ìlú twenty one ẹ máa wá oníbàárà twenty one ẹ máa fún wọn ní gbogbo owó tà náà twenty one one one thousand twenty one five five hundred one twenty one two two hundred twenty one gbogbo ẹ máa jẹ́ twenty one twenty one twenty one tí ẹ bá ti lè ṣe àwọn wọ̀nyí ogún ṣẹ́ àti àwọn nǹkan díẹ̀ díẹ̀ tí àwọn máa bá yín fara ṣe. bí èlò ni gbogbo yẹn jẹ sá. Ah! the last time tí mo ṣe irú iṣẹ́ yìí ó ná mi ní wàhálà gan ẹni tó bá wa ra giant cross yẹn nígbà yẹn forty five thousand naira ló ra ẹyọ kọ̀ọ̀kan pẹ̀lú delivery gbogbo ẹ̀ jẹ́ forty six five then ẹni tó bá wá aago yẹn nígbà yẹn torí wípé Eh, ó ṣe wàhálà lórí ẹ̀ bíi nineteen five ló jẹ́ pẹ̀lú aṣọ funfun kásà sọ pé gbogbo ẹ̀ plus or minus kò yẹ kó tó three fifty kò yẹ kó tó three fifty. Eh, pé kò dẹ̀ ní í ṣe mọ̀ gbogbo àwọn kìíní yẹn pọ̀ eh, kíyàn tó wọlé kíyàn tó wọlé yìí yàn lè má get it right ṣùgbọ́n ipò wípé ẹ̀yin gẹ́gẹ́ bí òjíṣẹ́ ọlọ́run gbọ́n mo lè kó wọlé ká sún mi papọ̀ bí ìlú ló máa jẹ́. Ah! fúnra yín ló yẹ kẹ́ ṣe gbogbo ẹ̀ bíi three hundred and fifty. Ah. gbogbo nǹkan yòókù tó ṣẹ́kù àwọn bàbá yín fi wàhálà dì. ọ̀rẹ́ mi kò pọ̀ kò pọ̀ three fifty owó iṣẹ́ wa ń kọ́. Ah, owó iṣẹ́ kẹ̀ èèyàn kì í wo wárápá kó gbowó èèyàn kì í wo wèrè kó gbẹ̀jẹ̀ ẹni tó bá wo wèrè tó bá gbẹ̀jẹ̀ tó bá pẹ́ tó bá yá ọmọ tiẹ̀ náà máa bugi jẹ ọ̀fẹ́ la fi fún ni ọ̀fẹ́ la máa fi fún yàn ṣé tí a bá ṣiṣẹ́ fún yàn tán tíṣẹ́ bá dáhùn bó ṣe yẹ kó dáhùn èèyàn lè dúpẹ́ àwọn èèyàn máa ń fọ̀kadà dúpẹ́ wọ́n máa ń fi mọ́tò dúpẹ́ wọ́n máa ń fi ilé dúpẹ́ wọ́n máa ń filẹ̀ dúpẹ́ anywhere o lè jájà o lè jẹ́ anywhere nílẹ̀ yẹn wà dẹ́ lè jẹ́ bódìjà. <laughs> ẹ ẹ wò sá ṣẹ́rí tó bá jẹ́ pé kí n fi ẹ̀mí ìmoore hàn ni ẹ máa gbádùn mi o torí màá moore gan-an ni but ṣẹ́rí three fifty tẹ̀sán yẹn èmi sì ní káṣẹ nínú mọ́tò mo lè lọ kó kẹ́yìn tẹ tètè kó yẹn wá fún yín kí iṣẹ́ lè máa lọ iṣẹ́ nílé ta ẹ gbádùn mi tọkàn mi bá balẹ̀ tán ẹ gbádùn mi gan kí gbogbo ẹ lè fi olúwa gbàdúrà yín àríbẹ̀ ṣe ń fẹ́ aburú kò ní ṣẹlẹ̀ sí gbogbo ogun tó ti ń ṣẹlẹ̀ yìí ó máa ṣe. ẹ dárí burúkú sọ̀hún ẹ pé ìwọlé kẹsàn-án mi tètè kò lè ní ìjẹ yín dáàdì ẹ̀mí ilé àdúgbò àdìmọ̀lẹ́ ti jáwọ́ tẹ̀ lókù lọ́rùn. ta ló mọ̀ mí mẹ́mi lí second born mi nìyẹn tẹ́ fi mẹ́mi lí ẹ mọ̀ mí gan iṣẹ́ ẹ̀ já. ìgbà wo lẹ bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ẹ sọ ọ̀rọ̀ kí n tó kó bàtà bò yín lẹ́nu àbí kò fẹ́ dá fún yín ni. iṣẹ́ ẹ̀ já sísá ó ti ẹ̀ dá bó ṣe jẹ́ wípé ti jẹ́ kó lọ tán kẹ́ tó sọ tẹ́ fi mẹ́mi lí sẹ́kọ̀ọ́ mọ̀ mí lẹ́mi lé ẹ mọ̀ mí délé gan lóòótọ́ o ìbá ṣe pé epi ó dáa tún ti ṣe pé ẹ tún ti ṣe pé ṣe rí ẹ̀dákẹ́ ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ nígbà tí corona wà ẹ mọ covid nineteen ìgbà yẹn kò ṣiṣẹ́ lockdown wà ebi ti wọlé ó ti mú everybody ìgbà yẹn ni mo kàn rò pé ẹ ká kó iṣẹ́ ìránṣẹ́ jọ olúwa ò pè mí náà rí ní èmi ni mo pera mi mo wá ní káchà káàkiri ìkan nínú àwọn káchà mi ní Canada òun ló wá send iṣẹ́ yẹn sí mi kò yín sìn bí mi bá ti gba owó yẹn lọ́wọ́ three fifty yẹn èmi kọ́ ni mo ní o mo máa fóun ní fifty percent èmi á mú fifty nínú ẹ̀ tó orí ọwọ́ yẹn láwà ẹ máa ta sí iṣẹ́ tó. kò ní dá fún yín. mo ò pè mí ní jèrè. Ah, ah, ẹ dájú gan ṣá so ẹ fẹ́ extort ọ̀rẹ́ mi. extortion kó o wọ́n lọ ṣe é fún wa. wọ́n ní kẹ́ gbé ẹnu yín sọ̀hún máa fún yín máa bọ̀ yín tẹ́ bá dira ikú apá yín. Ah! ṣé bí mo ṣe ń lọ yìí kò wọlé mọ́. àmà lọ. ọlọ máa fún ẹ ní pọ máa fún ẹ ní pọ kò ní dà fún yín kò ní dà fún yín. Ah! Ah! olúwa. for massage. I was going to be massaging her. I, I know, I know, I know. But, but, but, but please, can you just leave? It, it, it, it's a side hustle for me now. I'm tí mò ń ṣe tí mo tún fi ń jẹun ní ọwọ́ my mi ò every time. I'm tí mo ṣe nìyẹn so but I'm ṣe massage yẹn ó ní láti wà naked. Ìgbà yẹn mo ti massage ẹ̀ tí mo tẹ gbogbo ẹsẹ̀ tí mo tẹ kí n ṣe anything. Ah, please, please, please, I know how to, Jibola, can you please leave? I, I, don't, I don't even do happy ending. Tí n bá mad káyé mi You please don't do this to me now. I'm begging, I'm begging, but Jibola, please go, go, go. Jibola, go. Jibola, go. Please. Now I'm a pastor. Moji, Moji, please, please. Okay, you know what? Help me to beg her. Tell him to leave. Tell him. Tell him to leave. Tell him to leave. Tell him to leave. Tell him to leave. Tell him to leave. Tell him to leave. Tell him to leave. Tell him to leave. Jamala, please leave. Don't, don't, don't, don't come near me. Babe, babe, Ah! Ah! Don't come near me. I'm not. I'm going crazy. I can't do without her now. Don't come near me. Please go. Mama. Ah! Jamala, please leave. let me leave now for you. Please don't say that. No, please, I'm getting too much. Please leave. Call me. Call me. Jamala, call. go, just go, go, go. Tu não pode ah! ir. Não! Não! Oh my God! You're gonna call me! Ah! For the sake of God! Oh! Kişe, kilo şeye, kilo şeye. Kilo şeye, kilo Muti, Muti. Eh? You want it? I'm not. Kí ló fi ah. I'm not. Kishi. I'm not. Kí ni Jíbọ́lá fi kún ẹ? Dìde dìde dìde. Please calm down. Okay. Okay. Calm oh. down. Uh, calm down. Muji. Calm down. Calm down. Calm down. Yeah, it's okay, me. It's me, Muji. Eh, kí ló fi ṣe ẹ́? Kishi. Kishi. Kishi. Okay. Okay. Ah. Mm, Muji. Are you fine? Are you, uh, are you um, okay? Um, like, um, yes, no. No, yes. Hmm. Ìyá àbèjì. Ó oh, bàbá ìyá mi jì mo fẹ́ kó o tẹ́jú mọ́ mi kó wò mí re ẹni tájà bá bá lọ sóde òun lajá tẹ́jú mọ́. wọ́n ní ká bẹ́gùn ilé mi rẹ lọ́jọ́ bẹ́gùn ilé àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni bàbá. wọ́n sì ní ká mú sójà èmi pẹ̀lú rẹ̀ náà lájọ mú sójà ìhà yín lọ wà tí mo ṣe bolú bọ̀bọ̀ tí ni bọ̀ tí ń ṣe bá bẹ́nu àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni bàbá. ọjẹ́ fálára yóò jẹ́ fáwọn bèjì o. àṣẹ. ọjẹ́ fájèrò yóò jẹ́ fáwọn bèjì ọjẹ́ bọ́bọ̀rọ̀ gun àga yóò jẹ́ fáwọn àbejì. àṣẹ. nígbà tí mo wò lérí ayé títí kékeré kúnnugún gbogbo wọn ni wọ́n ti pa lórí wọ́n wú ẹ̀sìn ògbèjì títí àkàlàmọ̀gò gbogbo wọn ni wọ́n yọ gbẹ̀gbẹ̀ mo ní wọ́n yọ gbẹ̀gbẹ̀ àní wọ́n yọ gbẹ̀gbẹ̀ lọ́rùn. ìnájọ́ forí ti orúkọ sí aláwo ni o àgbègbò gbẹ́nu lórúkọ sí oníṣègùn àti òrófò láńgbá láńgbá láńgbá òun lórúkọ ẹyẹ yẹmí ẹ̀yin lẹ́yẹ tó ró magamaga ẹyẹ magamaga tó ró àfijọ́ ẹyẹ ni wọ́n wọ́n jẹ́ ní gbangba oko àwọn ògbólógbò ẹyẹ jẹ fún ọmọ ènìyàn mọ́ bi ẹ wo bí ẹ má jẹ tìmú tẹ̀dọ́ táyé kàìndé o ẹ sì mọ́ dọ́dọ̀ ya wọn náà ẹ gbọ́dọ̀ jẹ tèmi náà àkèké ayé ti kéji ẹgbọ̀rún ẹgbẹ́ lọ́wọ́ rẹ̀ èrìgì òkè gẹ́ràn ti sàlẹ̀ bá jẹ́ ń bẹ̀ kékeré bá kọ lọ́rùn àwọn ẹlẹgbẹ́ rẹ̀ àsìgbòdì ayé mọ̀ àwọn agbòdì ayé mọ̀ ìyá àbèjì ìgbà tó ń wò níwájú àwọn ìbejì ó ti di gbà àṣẹ òun ni wọ́n ń pè ní àrùn jẹjẹ ní gbogbo ilẹ̀kílẹ̀ èyí ìkúnnugún tí ń gbẹ́bọ̀ sálú ayé ó ti bàlẹ́ lórí àkàlàmọ̀gbò gbẹ́bọ̀ kọ̀lé ọ̀run wọ́n ti bàlẹ́ lórí àwọn ìyá mi àjẹ́ ajímọ̀jẹ̀ nǹkan tó léegun ẹ̀rù jẹjẹ ní gbogbo ilẹ̀kílẹ̀ èyí àwọn náà ti gbọ́ wọlé gbá náà àmọ́ ń jọ tọ́mọdé ọba múlẹ̀ ó ṣeé ṣe kọ́ rántí bí ọba dalẹ̀ yóò ti gbàgbé sórí kẹ́hìndé àti táyé ìwọ ló bí wọn ìṣẹ̀dá wọn papọ̀ o ìṣẹ̀dá wọn papọ̀ tán bá bí mi ilé ọmọ dùnú jù sọmọ bóyá mo fẹ́ràn rẹ ṣé bó o sì mọ̀ pé ìlara tó rí òun òun ló máa ń kọ́kọ́ síwájú ìparun gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pọ́wọ́ ní síwájú yó lẹ́yìn ìparun sì ní gbogbo ọwà dorí kodò ayé ò ní dorí rẹ kodò mọ̀ọ́mọ́ rẹ lọ́wọ́ o àmọ́ ìyá méjì wọ́n bá ti pọ́ máa dọ́ta ọdún ọ̀dọ́ táyé òun ni kíkiní ọ̀hún ó fi sí jù

dàyà yín láàmú ṣe ti gbọ́ ọyẹ máa wo tó mẹ́wájú yín ìyá mi jì rẹ o àwọn tó la yóò. ìyá àbèjì èmi mo kìlọ̀ fọ́njọ́ kìíní àná pé njọ́ tọmọdé ọba mulẹ̀ ọ̀ràn tí àmọ́ gbà tí ọba dalẹ̀ ó ṣeé ti gbàgbé rẹ lóde mo ní kó bá kó o sì bá mọ́kànìdé sọ̀rọ̀ lẹ́ẹ̀mẹ́rin nítorí pé kíni nígbà tó o ti mọ́ mọ́kànìdé wá àtòun àti kejì rẹ̀ tó ti dákẹ́ rọ̀rọ̀rọ̀ bí omi inú kété tó tilẹ̀kùn ètè bí ẹni tí ọmọ nǹkan kan ara fumi náà pọ̀ máa lé ọmọ tí fàgùn mú mu gàrí ni èèyàn rádaràda tí ń sun yé díẹ̀ ìwọ wá lọ rè gbégbá kúrò nílùú ọba ìyẹn ẹ̀yin tájọ bínú kan náà àṣé ah, lóòótọ́ lòwe àwọn àgbà wọ́n ní ọ̀rẹ́ wọ́n bí mi lé ọ ìyún òní kí mọ́dà ọ òun ṣe lára kejì rẹ ìgbà jogi ló pe àbí gbọ́ọ̀lẹ̀. ẹ gbà mí ó ti mẹ̀bi ẹlẹ́bi kí lọ́nà àbáyọ ẹ ṣàánú mi bàbá. àgbègbè wa lù ẹ wo bí ọ̀nà àbáyọ kan ṣoṣo tó kù lélẹ́yìí wo bí láàrin òní síjọ́ mẹ́ta tètè ké sí ọmọ kẹ́hìndé kó tètè tẹkọ̀ létí kó wá súre fún táyé lolú rẹ̀ tí ọ̀bẹ́lẹ̀ wá kíjọ́ mẹ́ta ó tó pé yọ bẹ̀rẹ̀ sí ní fi òkò pa ẹ̀fọn kiri inú ilé ó ti ní gán jí bánu. Ah! Ah! Ah! bàbá ilé mi olúwa kì í yẹ kò lè wá lọ́gàn wá ẹ̀rọ ò ṣiṣẹ́ èkejì rẹ̀ lọ́wọ́ ò lè wálé òun náà sì lè lọ ọwọ́ ẹ̀ ṣàánú mi o ẹ̀ ṣàánú mi bàbá ọ̀nà àbáyọ. ìyá mi ah, ah. ìyá mi mo fẹ́ gbọ́ wọ́n ti gbé bọ̀ lálẹ́ yìí eh! ọ̀run sì ti wọ̀ ọ́ eh! ìkejì rẹ̀ ò lè wá òun náà ló sì ti dìdàkudà sí àárín sẹ́mi ah! ni kí wọ́n àrìnsẹ̀ lọ́ọ́ rẹ̀ gbégbá nílùú ọba wèrè ń gbélé yín òfurufú kò sí nǹkan kan tí wọ́n ṣe o pé bẹ́ẹ̀ wà bẹ́ẹ̀ ni ṣòkòtò wèrè wọn ìpààrọ̀ rẹ̀ tí ó fi ya mọ́ láàgbù wù ikú nìkan ní gbàsọ lọ́rùn ewúrẹ́. mo fi lọ fún ọtọ kẹ́hìndé mo sọ fún ọ. ẹyà ah, ah, ah. wọn sọ fún wọn náà. ẹ ṣàánú mi bàbá ẹ ṣàánú mi. ọ̀rẹ́ mi dà mí èmi náà dọ̀rẹ́ mi sẹ́ẹ̀rọ̀ padà ló di púpọ̀ bí ẹ bí ẹ bá ṣe pé wọ́n jẹ́ èèyàn burúkú. eléyìí ìwà burúkú wọn yóò sì mú lára rẹ ní ọlọ́rin gbégbá ọmọ gbé wá sílẹ̀ yìí àdánìkànjẹ ojú kòkòrò lọ kó bá ó ọmọ họ́bọ̀họ́bọ̀ bí ẹrú wèrè kò sí ilé mi ó ṣe sí o ọba sì wù kọ́lẹ́gbẹ́ mi bí yìí. ẹgbẹ́ ti fún sí. bàbá ẹ dákun ẹ dákun kẹ́yìn ní ẹ̀fọ́ mi fún ọ. ṣùgbọ́n wípé ọmọ ẹni ò lè burú títí kalẹ̀ fẹ́ kùn pàjẹ́ she is still your sister kò dẹ̀ síbi tó lè tí sí. you just have to keep praying for her. tó bá ní nǹkan tí kì í ṣe ṣe fún mi yẹn ò dùn mí. ó dùn mí ó dùn ẹlẹ́dàá mi gidi ó dùn mí ó dùn mí wá kí n yẹ mí ara torí wípé wọ́n ti kùlọ̀ fún wa láti kékeré pé ká máa fi gbá ìṣàdúrà mo gbogbo ìgbà tí bá ń sọ fún Kèṣí pé kó jẹ́ ká gbàdúrà kò ní dá mi lóhùn tinú ẹ̀ ló máa ṣe so ó wá jí igbá yẹn lẹ́yìn ó jí ó gbé lọ sí Nàìjíríà ó fẹ́ lọ dá lò bó tó bá jẹ́ pé nǹkan tó máa pa mí lára náà ni bí Kíṣì ṣe gbé lọ sí nàìjíríà bó ṣe máa gbé lọ nìyẹn tí ìpalára máa wá dé bọ́ta mi ah! ilé ayé yìí máa le o. bébí ibi tí yòókù ti gbé títóbi fún ọlọ́run ọba nìyẹn fine ẹ̀yin méjì ló ń affect but ó affect sísá ẹ̀ jù wọ́n lọ. wọ́n dẹ̀ ní kọ́ lóun bá ti gbèjà ẹ̀dá like kí ló lóun àìtún bínú sí you just have to overlook everything tó ti ṣe. ìgbà ah. dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. baby please forgive her. Hello, Kishi. Yeah. That's okay. That's okay. Thank you. Thank you, sister. Thank you for calling me. Ó ṣé. Ṣá má bínú sí I understand. Ṣorí to ba bínú sí mi. Ó tó bẹ́ẹ̀ ìgbà ìmọ̀ ni èṣù ni. Yes. Okay. Just calm down. Just calm down. Okay. My life is so complicated right now. Ìwọ náà my work. tí ó bá ṣe pọ́ lọ́mọ mo fìyà jẹ mí ni ó ṣe jẹ́ pé àsìkò yìí ni wọ́n lè wá sí nàìjíríà torí lockdown èmi náà lè travel wá sí Canada ó ṣe jẹ́ time yìí ni lockdown wá jẹ́ kí everything kí movement máa sí ó lọ́ọ́ fẹ́ fìyà jẹ mí ni mo ti ń jìyà ẹ̀ṣẹ̀ mi. The same thing is happening to me here Kishi yes Exactly. The same thing, the same thing. Yes, the same thing is happening to me here. I'm so sorry for everything. I'm so sorry. Sis, oh, the joy, the shavy work for me. Stay on the phone with me. I don't want to sleep. I don't want to sleep. Please, oh, the joy, I don't want to sleep. Èmi nìkan ni mo one nílé, you will see around. I don't want to sleep. mo pé tí n ti sùn náà ni wàhálà yìí máa ń pọ̀ I don't want to sleep. Okay, Kishi, wake up, wake up, don't sleep. Oh, Kishi, wake up. Ah, oh my God, Kishi, Kishi. Ah. káàbọ̀ sílé kótó pọ̀. ẹ ní wọlé kẹ sún sẹ́yìn. ẹ ló fi gbogbo yín kú sẹ. ọlọ́pàá sẹ́yìn ọ̀tá ìdúgbò. sẹfẹ sọ bí torí aṣẹ́wó ni bíbí ìbàdàn ní ẹgbẹ́ bí kése bí ẹ̀fù ìbàdàn. ló jẹ́ bí ẹ̀fù ìbàdàn. irú fíìmù ìbàdàn. me i no see anybody o oh. i dey my lane so make you sef do wetin dey your day make i dey mine.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

dákòjú náà ṣé lóòótọ́ ni wọn ò ju egbére lọ. wọn kì í ṣe ìgbìmọ̀ kámẹ́rà tí mo sọ fún yín. dúró bẹ́ẹ̀ kámẹ́rà rí ọ. ẹ má bínú ẹlẹ́gbọ̀n àgbà ṣe é rí ṣé bá ṣe wà ń lé tàbá wà níbi ojú mi ṣé àwọn kámẹ́rà yìí wà mí. kò sí ibikíbi tí wọ́n sí. àmọ́ àwọn ọbàkan rẹ̀ wọ́n ṣàbòsí rẹ̀ wọ́n ṣe mọ̀nàfìkì lórí rẹ̀ ọlọ́run awọlá agbára tó fi ń jẹ́ ọlọ́run awọlá pé lẹ́yìn ọlọ́run àsìkò fún ọlọ́run lákùlà wọn la fùwọ́ta ìlà àbìlà lílẹ̀ àzì. gbogbo ẹni tó bá lọ́run takòtò ọlọ́run ọlọ́run jó ná. ọlọ́run akíwọ́. ilé òṣà ti jó ilé òṣà ti jó náà. sàgbọ́ olùkóso ìyọ́rọ̀ náà. wọ́n pẹ́ wọ́n lọ dáná sílé ọ̀sà. wọn mọ rí wọn rí rí dépò òun tiẹ̀ wá lọ sí ilé rẹ̀ kọ́kọ́ dá sèríà fún ẹni ojúlé rẹ̀. Ah, ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe tó fi ń hùwà báyìí sí i kí ló bí mi rí tí mi ò fún ẹ tó bá fi mọ́lẹ̀ mọ́ ó lè. wo èèyàn orí ọlọ́run rí ọlọ́run ìsọ̀kalẹ̀ wa àwọn èèyàn náà ni wọ́n wá. sẹ́yìn pé kùnà ni ò lè èdè tí wọ́n fi kọ́ lọ́dà bí ìpọ́n fẹ́ lé o èmi wá ro nǹkan kan pété àmẹ́sẹ̀ tààwọn ò lè kábíyèdè ìbàdàn kọ̀ọ̀kan rẹ̀ àwọn wàá fi ṣe kíni àwọn àfàwòrán nú ẹ àwọn èèyàn máa láìkì ìwé tó bá láwòrán o ìgbogbo bí wọ́n ti ń lẹ òkú bá nàbí lẹ́yìn àgbè gbogbo fọ́tò rẹ bẹ́ẹ̀. ó kọ wo láwọn pé alukurani ti wà. kurani Ìbàdàn ni. kurani Òṣogbo ni. congratulations. sẹ́yìn náà tó ti gbọ́ mi. Ah, ah, ọ̀rọ̀ tó ṣojú gbogbo ìlú ò farasin èrò ti kún sàlẹ̀ gbáyé ló ti gbọ́. Allahu Akbar. alosodi àdúrà ni owó tẹ pẹ̀lú. lóhun twenty lòdì àdúrà ẹ ṣàánú mi náà ìyá kankan ló bẹ̀ mí náà lẹ́yìn. èmi ò máa wù. yóò sọ ẹ kò ní ṣe ṣe kò ní wọ́ọ̀kì. yóò ti tó bí ẹ̀mí tí a ti kìlọ̀ fún yín kẹ́kẹ́ mọ́ kígbe rádaràda kẹ́ mọ́ kírun àwa jílé àbá bàbá láì ní tí mo pàṣẹ wípé kọ́ wa mọ́tò ẹ̀ wọlé ìwọ sọ pé òbí bàbá làwọn abẹ́mi rè é yìí o. <laughs> bá ń kejì rẹ bẹ rí ọba ọmọ ni ẹ bá ń kejì rẹ bẹ rí ọba ọmọ ni ẹ má bá ń kejì rẹ bẹ rí ọba ọmọ ni ẹdùn jọ bí mi ò yí làkè o eh. ọba ọmọ ni ráyé kan yìí lẹ́sẹ̀ ẹ̀yin náà lẹ́wọ̀ ráyé káíkùnrin ìjó lẹ́sẹ̀ ẹ dápẹ́ ẹ dápẹ́ ẹ máa yára yín káíkùnrin ìjó lẹ́sẹ̀ ẹ dápẹ́ ẹ dápẹ́ ẹ máa dára yín o. ẹ jọ̀ọ́ o Èdùmàrè mọ ibẹ̀ yín o òṣàbẹ́jì mọ ibẹ̀ yín o ẹlẹ́dàáyà mọ ibẹ̀ yín o ẹ má yọ ọmọ ìyá òòṣà o ṣẹ̀mí ibi ẹni ẹ lò fẹ́ o. Yeah ẹ bá nkejì rẹ bẹ̀rí ọba ọmọ ni ẹ bá nkejì rẹ bẹ̀rí ọba ọmọ ni ẹ má bá nkejì rẹ bẹ̀rí.